إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún olúwa wa àjẹrí ìjọ kan ṣoṣo Allah bákan náà àjẹrí pé ànábì Muhammad ẹrú oluwa olúwa ní í ṣe ojúṣe rẹ̀ lódodo ni ìjẹ́rìí méjèèjì òun náà lánà kan kólúwa kólà níbi fìtínà ayé fìtínà kọ̀rọ̀ sàárè àti fìtínà ná ìjọ́kìyàmù ìjẹ́rìí òdodo orí rẹ̀ kò mọ níwọ̀n gbogbo ìtẹ́rúbá gbé ṣe láyé nínú sẹ́ẹ̀rì ń àwọn ìjẹ́rìí méjèèjì yìí òun ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ṣe ta'ahud èèyàn gbọ́dọ̀ máa rántí ìmáa sọdọ̀tún ìjẹ́rìí méjèèjì ọlọ́run ọba ṣe wá ní ẹ̀rù ilaha muhammadu rasulullah láyé ń bí àti ní kọ́kọ́rọ́ sáré àti níjọ́ kẹyìn. àlékún ìkẹ́ ìjẹ́ bá wa ṣe fún ànábì wa Muhammad àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni rí tó wà lójú ọ̀nà ànábì abẹ́ Allah mọ́sàkàwá náà kọ́ mọ́lẹ́yìn ànábì lódodo tíra wa Zadul Ma'ad fi hadi khairil ibad òun náà ni a tún máa tẹ̀síwájú lórí ẹ̀ àlàyé tí à ń bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn aṣọ tó ń ṣe ọlọ́run ọba wọ̀ gẹ́gẹ́ bí olùmọ́wá al-allamah ibn al-qayyim alayhi rahmatullah wọ́n ṣe gbé wọ́n ṣe fún àkòrí yìí ní odidi àkòrí kan faslun fi malabisihi sallallahu alayhi wa sallam olùmọ́wá bẹ̀rẹ̀ láti bí láwàní ọ̀dájú bó ń ṣe ọlọ́run ọba lò láwà ni kọ́dà wọ́n tún mú àpèjúwe wá nínú àwọn àwọ̀ láwà ní míì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí sàbí ànábì ni òun rí ànábì báyìí lórí mímbàrí tó sì lò láwà ni bákan náà nígbà míì bá sì rìn àjò láwà ni ó bẹ lórí ẹ̀ àti bí àwòrán láwàní yẹn ṣe máa rí al-irikha bayna katfayhi alayhi afdalu salati wassalam tó ṣe pé yóò tún ara sí ní àṣẹ́kù léjìká ẹ̀. àlàyé yìí òun náà ni olùmọ̀ ń ṣe fún wa bí láwàní ànábì ṣe rí àtàwọn àgbà tó lò níbi tá a bọ̀rọ̀ dé yìí. òun náà ni ọ̀rọ̀ tí olùmọ̀ wa sọ pé falabisa fi kulli mawtinin ma yunasibuhu ànábì a máa wọ ní àwọn àyè kọ̀ọ̀kan ìtọ́ba ṣe déédéé a ti pàkíyèsí níwọ̀nba lórí ipò láwàní nínú ẹ̀sìn pàápàá jùlọ tó bá fi ní ṣe ohun aṣọ àwòrán àwọn ẹni ẹ̀ṣà láwùjọ gẹ́gẹ́ bí olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà àbí gẹ́gẹ́ bí àwọn olùgbìyànjú sójú ọ̀nà ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbo míì kọ́dà bí láwa ní rí kò sí ẹni tí ó lè lò ẹ̀rí kọ́dà ọ̀daràn ó lè lò láwa ni ọ̀daràn èèyàn nílùú mi ẹ̀rí àwọn àyíká ń bẹ ní áfíríkà yìí náà tó bá lò láwà ní báyìí níbi pàtí yóò máa ju kọ̀pá báyìí tí yóò máa fi ijó sí sí yóò wá ní láwà áà orí ìlú ń jó pẹ̀lú láwà ni ó lè jọ àwọn míì lójú wípé àti gbọ́ pẹ̀lú láwà ni ṣùgbọ́n láwà ní lọ́dọ̀ tí wọ́n anybody anybody tàfi mọ̀ pé lílo láwàní lọ́pọ̀lọpọ̀ al-amru yarji' ila al-'urf ọ̀rọ̀ yẹn ní láti sẹ́rí sí bóò ni wọ́n ka ọ̀ṣọ́ ìkún ẹ̀rí láti mọ́kànjú ìwájú gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn bòmí ń bẹ èèyàn lè jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kátówálá fa ẹ̀sìn àbólùpẹ̀pẹ̀ òdodo kò fẹ́ sọ̀rọ̀ láwùjọ míì kó sì yàrá dé fìlà táwọn sì máa ń dé fìlà lọ́dọ̀ wa ó tún gbọ́dọ̀ ṣe kí ni o yóò ṣe ìrìdá aṣèmá ó gbọ́dọ̀ lò tí ọba lo ojú tó máa fi wò bíà ah, kódà ní ó máa ń lọ mọ́sálásí tí ń lọ tí ń bọ̀ àfilẹ́ kọ̀ọ̀kan ló lè ra máa dé tọ̀wáàkì ó lè máa dé tí dọ́kàn máa dé fìlà ordinarily tó túmọ̀ sí wípé al yarji' ila al-'ada ọ̀rọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí ó ní ṣe pẹ̀lú àṣà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láwùjọ tí wọ́n ń bí ní ẹ̀ máa ń lò láwà ní ọmọ àti rí lásán ní ánàkùnmọ̀lá àwọn afáàní lọ yìí tó túmọ̀ sí wípé lọ́dọ̀ tí wọ́n ń bí náà tọ́ àwọn láwà ní lọ́dọ̀ tí wọ́n tún wá pín sóríṣiríṣi kẹ̀kẹ́ ń bẹ níwọ̀n ń bẹ èyí tí ọ̀rá ní rù lẹ́yìn bẹ èyí tí ò ní tèjìká ń bẹ èyí tí ó tún ní àkọ́mọ́ ọ̀rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. على كل وكان قال المصنف عليه رحمة الله وكان شيخنا أبو العباس ابن تيمية قدس الله روحه في الجنة يذكر في سبب ذؤابة شيئا بديعا وهو أن النبي صلى الله عليه وسلم إنما اتخذها صبيحة المنام الذي رآه في المدينة لما رأى رب العزة تبارك وتعالى فقال يا محمد فيما يختتم الملأ الأعلى قلت لا أدري فوضع يده بين كتفي فعلمت ما بين السماء والأرض الحديث المواني أفاو ابن القيم المواط الشتراي وني أفاو أبو العباس هناني أحمد بن عبد الحليم ابن تيمية الحراني الحفيد عليه رحمة الله wọ́n ṣàdúrà fún ọlọ́run kó fọ ẹ̀mí rẹ̀ mọ́ lálìjáná kó jẹ́nu àwọn ẹni rẹ̀ wọ́n ṣàdúrà fáfá wọn. wọ́n ní ìmọ̀ dákọ ọ̀dàkọ̀ kankan níbi tọ́fà tó ṣe ọlọ́run ọba tó fi ní láwọn rẹ̀ fi ṣẹ́kù sí ẹ̀gbẹ́ àbíṣẹ́jìká ẹ̀rí tó máa ní olùmọ̀ zakara ṣe é an ìyẹn ni pé ó sọ ọ̀rọ̀ kan ó jẹ́ ọ̀rọ̀ tí ó jẹ́ tuntun tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fura sí i ó wá fa àmọ́ òkun ẹ̀kọ́ yọ nínú ìṣẹ̀lẹ̀ àbí nínú ṣe kan wọ́n nírú ẹ̀ ló ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yìí ó fẹ́ ṣàlàyé kí lọ́fà tó ń ṣe ọlọ́run ọba padà fi ń ṣẹ́ láwa ní kù sí ẹgbẹ́ ẹgbẹ́ oníṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ o oníṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó ń ṣe ọlọ́run wọ́n ní òun náà ni pé àárọ̀ ọjọ́ tá ànábì lálà ànábì lálà kan ẹ̀rí àdìsí yẹn àdìsí tó gbajúmọ̀ gan ni wọ́n pè ní hadithu ikhtisami al-a'la. أو اختصام في في الملأ الأعلى فيما يختصم في الملأ الأعلى orúkọ àdìsí ni ó gbajúmọ̀ wọ́n máa pè ní hadithu almanam wọ́n tún máa pè ní hadithu alkafarati wa darajat àwọn kan tó jẹyọ gẹ́gẹ́ bí àwọn alkọọbù àdìsí kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a fẹ́ lò torí pé àròyé pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí hadithi nípa pé ṣé hadithi yẹn hadithi tá a lè gbára lé ni àbí hadithi tá a lè gbára lé sókè tó ṣẹlẹ̀ bí hadithi òun náà ni pé anabi lásùbàjọ kan nínú rìwáyà Anas ibn Malik ọwọ́ náà hadithi Mu'adh ibn Jabal hadithi ibn Abbas hadithi Anas ibn Malik Abdurrahman ibn Aish máa ikhtilafi fi suhbatihi àtàwọn kọ̀ọ̀kan náà àwọn sàábí bẹ́ẹ̀ àdìsí Jabir náà náà kí ló ṣẹlẹ̀ bí àdìsí ni pé wọ́n lásùbà àjọ kan ó ṣe ọlọ́run ọba ọ̀rọ̀ alọ́ra díẹ̀ kó tó jáde sáwọn èèyàn débi pé ilẹ̀ ti fẹ́ mọ́ tán pátá náà bí wá dé fa amara bis salat fatuwibat àlọ́ mi yẹ ẹgbẹ́ bí wọ́n sì ṣe kọ́ ọ́ mọ́ wọ́n sàkíyàn tán àlejò wa ni aláma sọ fíkùn ẹnìkan kan gbọ́dọ̀ tí dìde o ẹdómi sáfùtà jòkó sí àlejò wa ni àtàní rabbi layla lóru òní ọlọ́wọ́ba ọwá sọ́dọ̀ mi ọlọ́wọ́ba wa bá mi ọwọ́ bẹ̀rẹ̀ sí sàlàyé tó ṣẹlẹ̀ anábì ni mo kírun òru tán òun kà gbé mi lọ ní fanaa òun yẹn gbé mi lọ oòrùn yẹn padà wá ó padà wá ó kò ní oorun fẹ́rẹ́ ó lóun kàn rí ọlọ́run ọba òun òun rí ọba Allah ọlọ́run ọba Allah wá sọ́dọ̀ òun ó wá fi ọwọ́ rẹ̀ léhùn léjìká ní ọ̀rọ̀ ìfiwá jẹyọ ọlọ́run wa ni yá Muhammad ìrẹ Muhammad fima yakhtasimu al-mala'u al-a'la kí ló rò pé dín fàfà láàyè tó ga jù ǹjẹ́ wọ́n mọ táwọn tó wà láàyè tó ga ìjọ mọ tí wọ́n ń fà láàrin ara wọn àdìsí àdìsí tó ó gùn ni ẹ̀rí ẹni ó tún wá ní àwọn ọ̀rọ̀ tó ṣe pé ìdáradú lórí ẹ̀ pọ̀ gan ọ̀kan náà àwọn olùmọ̀ alḥafiz ibn rajab alḥambali ibn rajab alḥambali rahimahullah òun dá àdìsí ṣe lálàyé ó ní ìkhtiyaaru al-awla sharhu hadithi ikhtisami fil mala'i al-a'la òun ó fún ní ó ṣe lódìdí jẹ́ra risala saghira ó sì ṣe àlàyé àdìsí torí pé àwọn ọ̀rọ̀ ń bẹ tó kún lábẹ́ àdìsí ẹ̀rí ànábì ní atani rabbi wá sọ́dọ̀ mi. lára ẹ̀ ǹjẹ́yàn lè rí ọlọ́run ọba láyé ń bí ìjọrọ̀ kéèyàn rí olúwa àkọ́kọ́ náà gbogbo olùmọ̀ gbogbo ayé gbogbo ní ọ̀rọ̀ pa tí ò rújú pé èèyàn lè rí ọlọ́run ọba yẹ́kọ̀ làtà láyé ń bí èèyàn lè rí ọba láà lójú fètètè tọ́ lè rí ọba lójú náà ìmkàníyà bí ẹ ṣe àwì náà ni ó rọrùn kéèyàn rí ọba Allah lójú oorun ṣùgbọ́n ṣé záàtú ọlọ́run ọba lèyìn ó rí áwọ yadribu mathalan ṣé ọlọ́run ọba kan mú àpẹẹrẹ kan wá tí èèyàn mọ̀ pé ọba lèyìn ó rí àpẹẹrẹ kan àmọ́ kìí ṣe pé pàápàá wọ̀ràn ọba Allah subhanahu náà eléyìí rọrùn ọlọ́run ló ṣẹlẹ̀ níbi níbi àdìsí tó ṣe pé èèyàn ọlọ́run bá yẹn sọ̀rọ̀ èèyàn ò rí èèyàn ò rí nǹkan kan ṣùgbọ́n ó lè jẹ́ mọ́lẹ̀ ó lè jẹ́ tó ṣe pé èèyàn ò rí pé yóò ṣe ó sì lè bá yẹn sọ̀rọ̀ àbí kó kó ṣe nǹkan kan gẹ́gẹ́ bí amápẹ̀rẹ̀ ni kì í ṣe pé àwòrán dáàtì Ar-Rahman èyí ń bẹ́ẹ̀ ẹlẹ́kẹta òun ni pé manhum filimẹ́lá yìí àlà àwọn ogan ní bẹ́ẹ̀ láàyè tó ga jù òun náà làwọn màláìka ẹgbẹ́ bó ṣe wá nínú alukur'an ọ̀kan nínú àwọn àyà tànàbí ní máa ká nálí min ilmin èmi ọmọ tí ń ṣẹlẹ̀ lókè lókè yányán àwọn tó ń jẹ́ al-mala'ul a'la àwọn àwọn màláíkà kan súnmọ́ olúwa tí wọ́n súnmọ́ òkè yányán ọmọ pé wọ́n ní al-mala'ikatu al-muqarrabun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni wọ́n kí ni wọ́n discuss kí ni àwọn màláíkà yìí ń discuss tọ́nà wọn fi bí ànábì pé ǹjọ́ mọ́ ní ti ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí fanfa níwọ̀nba kìrìkì wọn ń tí wọ́n jọ ń jiyàn ó súnmọ́ pàápàá jùlọ ó padà wá jẹyọ nínú àdìsí nínú àlàyé ẹ̀ tàbí ní ìjọ ọmọ tí wọ́n ń sọ táwọn mọ̀lẹ́kà tí wọ́n ń sọ tí wọ́n ń bẹ lókè lọ́hùn yányán ìjọ ọmọ tájọ́ ń discourse láàrin ara wọn tàbí ní òun ọmọ kò tó wá di pé ọlọ́wọ́n ọba ọwá gbé ọwọ́ lójì àìjíká òṣèlá Muhammad ànábìwá ni gbogbo nǹkan lọ́lọ́run sì fi mọ̀ ọ́n eléyìí náà ọwọ́ àwọn ọ̀dà láì gbogbo nǹkan lọ́lọ́run fi mọ̀ torí pé kò rújú pé ó ní òdiwọ̀n ntí ọlọ́run ọba fi mọ̀ àwọn ẹ̀dá ẹ̀ ọlọ́run ọba ni kò sí ẹni tó lè mọ̀ gbogbo nǹkan àyàfi àwọn ànábì ohun tóun bá sà lẹ́sà tóun sì fi mọ̀ wọ́n ni eléyìí náà ó ní dídára dóbi àdìtì kó tó di pé ọlọ́run ọba wa ní fílkà farat wad-darajat àwọn kan méjì kan bẹ tó ṣe wípé òun ni àwọn mọ̀láìkà ń discourse láàrin ara wọn pé kí nìkan ti pa ẹ̀ṣẹ̀ rẹ fún mànábì ádámà wọn kàǹkà mẹ́ta ẹ̀rí alákọ̀ọ́kọ́ fìlmọ́kì fìlmọ́sájídì lẹ́sítọ́làwà kí ni máa dúró ní mọ́sálásí kọ́ máa retí pé àwọn kí jàmá kàtá bóyá jàmá mi tó kí ẹ̀sán máa dún ní mọ́mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì fìlmáṣí alẹ́ àkàdáni ilẹ̀ mẹ́sàgì bí yẹn ṣe ń lọ mọ́sálásí tìkẹ́tìkẹ́ tí ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn kan máa ń pa ẹ̀ṣẹ̀ ẹrú rẹ̀ ni ẹlẹ́kẹ̀ẹ́ta òun ni ìsìbáwò lòdó alẹ́ kí yẹn máa ṣàlùwàlá kódà O èèyàn fẹ́ òtútù mú àgbègbè ní kọ́sà ọ̀gá àkàsà lò àlá ẹ̀rí gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bíbi pé bí àdéhì òun ilẹ̀ pé ọlọ́wọ́n bá ní wákàní khatiyatu kàyọ́mi waladatu ummu bí yẹn bá dún ní máwọn nǹkan yìí yóò dàbí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí tí ó pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ tí ò ní lẹ́ṣẹ̀ lọ́rùn ó tún wá ní ìjọ ọmọ tí ń jẹ́ dàrájà tí èèyàn fi ń nípò wájú ọlọ́run tí kò rẹ̀ fi ga wàkà ìfṣà òsàlẹ̀ kí èèyàn jẹ́ tí ọmọ fún sálámà ká tí ọmọ sálámà sáwọn mùsùlùmí wọ́n ti àmú tọ́ám kí èèyàn tí ọmọ fún àwọn èèyàn ló ń jẹjẹ ìmọ̀ fún bọ àwọn èèyàn ló ń jẹjẹ ìfúnyàn ló ń jẹ ẹlẹ́kẹta. wọn ni àkìyàmú bìlẹ́yì wọn náà sunìyà kéèyàn máa jíròrò táwọn ẹlòmíì ò ti sùn lọ àwọn kan yìí fa sábà bí ipò níwájú ọlọ́run àdìsí yẹn lọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àlàyé tí ń bẹ lórí ẹ̀ nítorúmọ̀ wá fi dárúkọ àdìsí láàyè òun ni pé wọ́n ní wàhúwá in anna nabiya sallallahu alaihi wasallam innama takhadhaha sadihatal manam ànábì lẹ́yìn ìgbà tó jí àlá yẹn láàárọ̀ ọjọ́ náà tó jí lẹ́yìn ìgbà yẹn lọ́sẹ̀sẹ̀ máa wá bẹ̀rẹ̀ sí lo láwàní tí fi ń ní zuhaba tí fi sẹ́kù bóyá séje ká ní àbí sẹ́yìn wọ́n ní ọ̀rọ̀ yìí alladhi ra'ahu fil madina alátọ́lá ní madina yìí lamma ra'a rabbal izzati tabaraka wa ta'ala nígbà tó ń ṣe ọlọ́run tó rí ọlọ́run ọba rẹ̀ báyìí àdìsí lọ bẹ́ẹ̀ àdìsí yẹn wà ní musnad imam ahmad wa jami fi tirmidhi wa hasanahu bal qala sahihu hasanu sahih wọn ni olùmọ́wá wọn àdìsí yẹn ságun ní wọn ni wa huwa fi tirmidhi wa su'ila anhu al wọ́n sì bí Bukhari kálọ́ bí Bukhari ọmọ kéwù rẹ̀ náà ni alimami tirimili òun náà ni bí Bukhari lọ́pọ̀lọpọ̀ faqala sahih wọ́n sì ní Bukhari sọ́kọ́ àdìsí yẹn àdìsí tọ́lọ́ láàfíà ni qal famin tilka alhal arkhad aba bayna katifay wọ́n ní láti gbà náà nàbì tí wọ́n ń da láwàní rẹ̀ séjìká gbogbo ntí olùmọ́ afẹ́kámà náà ni wípé kìí ṣe pé bẹ́ẹ̀ ní í wé tẹ́lẹ̀ àmúgbà tó lẹ́yìn lẹ́yìn ìgbà tó rí àlá yẹn tán ṣùgbọ́n àdìsí yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àsìkò rẹ̀ ó ṣeé ṣe kó wáyé nínú tírà wa ọ̀làkùnlé ó ṣeé ṣe kọ́rọ̀ padà débẹ̀. وهذا من العلم الذي تنكره ألسنة الجهال وقلوبهم ولم أر هذه الفائدة fi ìsbàtì dhu'aba li ghayrihi ní ṣókí afáwa Ibn al-Qayyim ó ní àǹfààní tí ń bẹ́ńbẹ́ ọ̀rọ̀ yìí pé ìgbà wo la nábì àti rízìn wo ló fi ń di pé ń da wọ̀jọ̀ èjìká láwàní rẹ̀ sí èjìká tí fi ń ní ihò tí fi yọ léjìká ìpèntọ́ fani Ibn al-Qayyim wà ní ọ̀rọ̀ tó lùmọ̀ tí àfààní sọ yìí ìbá pàdé ọ̀dọ̀ ẹlòmíì òun ló fi pè é ní shay'an badi'a a ọ̀rọ̀ tó máa jẹ́ kàmọ́ òkun ọ̀rọ̀ kan fàyọ níbi ọ̀rọ̀ yìí ìtì èyí lọ́dọ̀ ẹlòmíì káfà ni tí wọ́n ṣàlàyé pé ìgbà wo la nábì bẹ̀rẹ̀ sí ṣe ìrẹ̀ká tó da láwàní yẹn tí ó da séjìká alákòlè èyí tí yóò ṣe déédéé ìjókòó wa gẹ́gẹ́ bí a ti máa ń pè àkíyèsí pé àwọn kan míì ó lè kẹnu tó ṣe pé irú ìjókòó lè má gbà láàyè ṣùgbọ́n àdìsí tí wọ́n rí fà sí àdìsí tó kẹnu kẹdùn ni wọ́n jama'atun min al-ulama ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ni wọ́n fún àdìsí ní hukmu al àdìsí níbi ìsìnàdù rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ kò jẹ́ káwọn ọ̀gọ̀rọ̀ olùmọ̀ gbà wọlé ṣùgbọ́n jọ tí àwọn owó tó àwọn olùmọ̀kánná sí ni bẹ́ẹ̀ ni àríjìlá làáfíà o pàápàá jùlọ tọ́ríkù Mu'adh ibn Jabal àti riwaya ibn Abbas méjèèjì yẹn òun sì ni ti Mu'adh àti ibn Abbas méjèèjì ń bẹ nù Tirmidhi bákan náà ti ibn Abbas ń bẹ lọ́dọ̀ ìmáàmì Ahmad yóò gbé ẹ lọ ọ̀rọ̀ láwà ni òun ló gbé wa jáde bíbá iná ni a dúró tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀rọ̀ nípa alqamis òun ni olùmọ́wá tó fẹ́ sọ kí wọ́n pè ní alqamis òun náà láṣọ tá a wọ̀ tó ní apá báyìí aṣọ tó lápá ẹ̀rí pé èyí tó pọ̀ jù nínú aṣọ ń ṣe ọlọ́run òun náà ní kí ni àrídà àdàbòrà ṣùgbọ́n ìjọ wọ aṣọ tó lápá téèyàn ti apá bọ̀ wáyé òun náà pè ní alqamis gẹ́gẹ́ bí aṣọ tó gbajúmọ̀ lọ́dọ̀ ti wà lónìí bí báyìí láti gbéra lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run jẹ́ àmà bẹ́ẹ̀ dáadáa wallahu ta'ala ala wa alam wàláhu ma allahumma inna nas'aluka hudak waj'al 'amalana fi wàláhu ridak allahumma ahsin aqibatana fil umuri kulliha وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك العفو والمعافاة في الدنيا والآخرة اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والميتين اللهم أحسن عاقبتنا في الأمور كلها